ọwọ́ ti tẹ Ganiyu o Ganiyu Yusuf tó jẹ́ ọmọ ọdún mẹ́ta ó dín láàádọ́ta ọdún ìyẹn forty seven years tó fi tìpátìkúùkù bá obìnrin abilékọ ọ̀kan eh, tó fi pátìkúùkù bá lò lójú ọmọ rẹ̀ tó jọmọ ọdún méjì nílùú Ìlọrin ìyẹn nípínlẹ̀ Kwara ọwọ́ ti tẹ̀ o ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tẹ Ganiyu Yusuf bó o lọ́wọ́ ṣe tẹ̀ ẹ́ wo gangan larákùnrin yìí ló wùwà burúkú yìí lówù bó o ló ṣe wọlé sílé arábìnrin yìí tó fi fi tìpátìkú òkú bá lù bó o lọ́wọ́ àwọn ọlọ́pàá ṣe tó ẹ̀ẹ́n gbogbo ẹ̀ ni mo ti kó wá láti yànnàná fún yín o bó ṣe ń lọ ni. nǹkan èyí tó tẹ̀ wá lọ́wọ́ ó mọ̀ rèé o wípé arákùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Ganiyu Yusuf tó jẹ́ ọmọ ọdún mẹ́ta ó dín láàádọ́ta ìyẹn forty seven years tó fi tìpátìkúùkù bá obìnrin tó jẹ́ abilékọ ọ̀kan tó fi tìpátìkúùkù bá lò pọ̀ níṣojú ọmọ rẹ̀ tó jọmọ ọdún méjì ó lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ o bó lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ibo gangan lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Kwara ìyẹn nílùú Ìlọrin lólú ìlú ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ yìí ló ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn hmm, nígbà tí arábìnrin yìí tó ṣe kinní tó lọ fi orúkọ ẹjọ́ yìí sùn ní àgọ́ àwọn ọlọ́pàá tó lọ fi tó àwọn ọlọ́pàá létí wípé ìṣẹ̀lẹ̀ báyìí mọ̀ ló mọ̀ ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ báyìí nígbà báyìí ṣùgbọ́n torí ètò ààbò a ní lórí ọ̀fẹ́ láti dárúkọ obìnrin yẹn fún wa ṣùgbọ́n ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ nílùú Ìlọrin gangan ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ọkùnrin kan tó porúkọ ẹ̀ ní Gani Yusuf tó lọ fi tìpátìkúùkù tó lọ fi bá arábìnrin abilékọ yìí tó fi tìpátìkúùkù bá lò pọ̀ bóògan ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní lọ́jọ́ burúkú èṣù gbómímù yìí arákùnrin tí wọ́n porúkọ ẹ̀ ní Yusuf Ganiyu yìí ẹ orí àjàmọ̀ ló mọ̀ gbà wọlé wọ́n ló gba orí àjà wọlé ó ṣe bẹ́ẹ̀lẹ̀ ló ní dìjà sínú ilé arábìnrin ọ̀hún ló bá sọ fún un wípé ìyá tètè ṣé kíni dákẹ́dákẹ́ mọ́ mọ́ jáwọn èèyàn ó gbọ́ o mọ́ jáwọn èèyàn ó mọ̀ wọ́n níbi tóun àtobìnrin ọ̀hún tó ti jọ ń dù ú tí wọ́n ti jọ sàn lọ́ra mọ́ra wọn wípé mi ò ní gbà kó fi tìpátìkù bá mi lò pọ̀ sẹ́ wọ́n níṣẹ́ sì wípé egun ọkùnrin lè ju tobìnrin lọ ó ṣàṣe lórí ọ̀fẹ́ láti overpower obìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó nìyẹn o tó sì fi tipa ti kú òkú tó fi bá a lò pọ̀ kódà ìròyìn jẹ́ ó jọ wá lọ́wọ́ wípé arákùnrin Ganiyu yìí obìnrin abilékọ yìí ní ọmọ ọdún méjì tó jẹ́ obìnrin ó ní lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n Ganiyu tẹ́mi èṣù ti gbéwọ̀ yìí wípé kò kàn ti ẹ̀ wo tọmọ tí ń bẹ lọ́wọ́ obìnrin yìí wípé n tó sàfẹ́ ṣe ló wá ṣe wọ́n wá ní kò wá tán síbẹ̀ o nígbà tárákùnrin tó fi tìpátìkù bá abilékọ yìí lò pọ̀ tán ó tún wá ṣe kíni ó tún já ó já àwọn olè nǹkan àwọn olójà ó kó àwọn láptọ̀pù méjì tóbìnrin yìí tó ní ó fi tipa ti kú òkú lọ bákan náà àwọn android phone méjì tó wà lọ́wọ́ arábìnrin yìí ó tún ṣe kíni ó tún kó lọ àtìgbà yìí gan-an làwọn ọlọ́pàá ni wọ́n ti wá ń ṣe kíni ni wọ́n ti ń dọdẹ tí wọ́n ti ń tíráàkì arákùnrin yìí wípé ọwọ́ gbọ́dọ̀ tẹ̀ àwọn ò mú wípé ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ń tó lóhun ṣùgbọ́n nígbà tọ́wọ́ máa tẹ ọkùnrin ìbò làwọn ọlọ́pàá ṣe ṣe o ẹ ìpínlẹ̀ niger gangan ìyẹn nípínlẹ̀ niger lọ́hùn ún lọ́wọ́ mọ̀ ti tẹ Ganiyu Yusuf tó jọmọ ọdún mẹ́tàdínláàádọ́ta yìí bó lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n ní agbègbè kan ní ìpínlẹ̀ niger tí wọ́n pè ní mokuwa niger state ibẹ̀ gangan lọ́wọ́ ti tẹ̀ o lọ́jọ́ karùn-ún oṣù kẹ́ni ọdún tá a wà yìí ò lọ́wọ́ tẹ̀ ńgbà tọ́wọ́ tẹ̀ tán àwọn ọlọ́pàá mú <laughs> wọ́n ní wípé ṣé ẹ mọ̀ káwọn bàbá wa bọ̀ wọ́n lọ́jọ́ gbogbo ń tó le ọjọ́ kan ń tó lóhun ẹni bó bá ta fà sókè tó yí dóborí bọ́ba yí ò bá rí ọ ṣebí tọ̀run ń wù ọ́ ẹ má ṣe mọ̀ lóògùn mọ́mọ́ bẹ́ẹ̀ èèyàn bá ti ṣe gbogbo ayé ó padà mọ̀ wọ́n ní bọ́wọ́ ṣe tẹ Gàníyù rèé o lọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n tíráàkì ẹ̀ dé o wọ́n ní wọ́n tíráàkì ẹ̀ dé ìlú ìpínlẹ̀ Niger ni tọwọ́ fi tẹ̀ wípé <laughs> bí wọ́n ṣe tíráàkì ẹ̀ ló bá ń kà bòròbòrò wípé ẹ ẹ ṣàánú òun ẹ̀mí èṣù ló bà lé òun wípé àwọn ọlọ́pàá wa ń sọ fún mi pé sọ́rọ́ ẹ̀mí èṣù tó bà lé ọ yìí tó fi jẹ́ ọ wùwàkúwà yìí òun gangan ni ó fi gbé ọ ṣe kínní ni ó gbé ọ dí ẹ̀wọ̀n tó ti lọ fẹ̀wọ̀n jura wípé ní tó ṣe yìí kò sẹ́ni tó dánrú ẹ̀ wò rí ẹ tó ṣe nǹkan téèyàn ò ṣe rí tójú tiẹ̀ náà ò ní rí téèyàn ò rí wípé bóun ṣe máa fi tìpátìkú òkú bá abilékọ lò pọ̀ tóbìnrin yìí lọ́mọ lọ́wọ́ láì ṣe pò ló gbà fún ọ fúnra rẹ̀ ó ti ṣẹ̀ sófin ó ṣẹ̀ sófin nàìjíríà ó ṣẹ̀ sófin location nine wípé dandan o dandan ni káwọn gbé e lọ ilé ẹjọ́ agbègbè bogan wa ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o agbègbè kan ní ìpínlẹ̀ kwara tí wọ́n pè ní olóje nílùú ìlọrin gangan ó ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n ní bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọlọ́pàá ti ṣe kí ni wọ́n ti <laughs> wọ́n ti kó nípa pámọ́ra wípé ìwọ Ganiyu o ṣe ń tẹ èèyàn kan ò ṣe rí o dandan ni kíwọ náà ò ṣe kíni kójú rẹ ó rí ń tẹ èèyàn ò rí rí tẹ ẹ bá wà wò ó sì ẹ wá rí tírọ ẹ bá máa wúlò ìròyìn mẹ́ta mẹ́rin báyìí dandan ni kẹ ẹ rí wípé ìfipábánilòpọ̀ bẹ́ẹ̀ náà làwọn ọ̀dọ́ níwà ẹ wá káàkiri lọ́wọ́ àwọn èèyàn wa ẹ ẹ̀yà ajá máa kíyèsára ẹ jẹ́ àkíyèsára o torí tẹ bá wò ó gbogbo òfin àgbáyé pátápátá ló lòdì sí kéèyàn ó fi pátìkù bá obìnrin lò láì bá jẹ́ wípé ó fúnra ara ẹ̀ gbà wọ́n ní Gàníyù <laughs> wọ́n ti ṣe kíni wọ́n ní tí ẹ tún wá rí nǹkan tó tún wá ṣe ó jalè ó tún fi tìpátù kúùkù ó tún fi bá abilékọ yìí lò papọ̀ lójú ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ ọmọ ọdún méjì wọ́n àwọn ọlọ́pàá wá sọ o wọ́n ní n tárábìnrin yìí ṣe tárákùnrin yìí ṣe nípínlẹ̀ Kwara kò sí ṣíṣe kò sáì ṣe wọ́n ní ilé ẹjọ́ làwọn ó ti yanjú ẹ̀ wọ́n ní ilé ẹjọ́ ni ó ti ṣe kíni ni ó ti yanjú ẹ̀ torí ẹ̀ wọ́n ti wá ṣáàjì arákùnrin yìí wọ́n ti ṣáàjì ẹ̀ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ sì ti dájọ́ wípé ilé ẹjọ́ ti fọjọ́ tí wọ́n dájọ́ ńlẹ̀ ṣùgbọ́n bọ́rọ̀ yìí bá ṣe ń lọ lórí ìkànnì tiwa ń bì mo ṣèlérí fún yín wípé àmọ́ fi tó yín létí àníjó tó létí yín ó di bẹ́ẹ̀ la sì ní jẹ́ kó ju yín ó fọ́ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí eléyìí ìpínlẹ̀ Kwara òun ló ti ṣẹlẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ bá ìròyìn pàdé ẹ bá mi ṣíà ẹ̀ kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn àtàwọn ọkùnrin burúkú tó jẹ́ pé èròkèrò twenty four seven ọkàn wọn ló wà láti máa gbélé ayé wùwà bí ẹjẹ́ dọ́dọ̀ wọn ṣíà ẹ̀ bẹ́ẹ̀ ń bá ti ṣe nǹkan téèyàn ò ṣe rí dandan ni kó ṣe kí ni kójú ẹ̀ kó rí téèyàn kan ò sí rí bákan náà làwọn bàbá wa sọ wọn ní ìròyìn tó bá ti jáde má ṣe lògùn mọ́mọ́ eégún bó bá ti jáde ó ti kúrò láìwò eléyìí jáde o ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ni mo ní kí n mú wá fẹ́yìn èèyàn wa kẹ́yìn náà tún lè mọ nǹkan tó ń lọ ẹ wo àárín báyìí lọ àwọn míì bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ mo ṣèlérí fún yín pé àjò mọ̀ ṣe kíni àjò mọ̀ tẹ̀yìn lọ́wọ́ ẹ o ọwọ́ ti tẹ̀ ẹ́ o Ganiyu Yusuf ọmọ ọdún mẹ́tàdínláàádọ́ta ìyẹn fifty years ọdún mẹ́ta ó dín láàádọ́ta forty seven years ọwọ́ tẹ̀ ó fi tipá tì kú bá obìnrin abilékọ kan ló pọ̀ níṣojú ọmọ ẹ̀ ọdún méjì nílùú Ìlọrin ẹ ṣùgbọ́n sálọ̀ pínlẹ̀ Niger lẹ́yìn ọ̀rẹ́yìn ọwọ́ ti tẹ̀ ó ti ń ṣe kíni ó ń wò hàn hàn báyìí lọ́gà àwọn ọlọ́pàá ẹ wo n ò ní rí jù báyìí lọ lórí eléyìí ẹ bá ń ṣe ẹ̀kọ́ dọ́dọ̀ àwọn èèyàn wa bó bá tún dìgbà míì á tún lórí ọ̀fẹ́ látùtì mọ́ bára wa pàdé lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ yìí bó ṣe ń lọ ni bó ṣe ń lọ ni. Àràbà TV ojú wa tó lé ojú wa tó kó.